Assalamualaikum warahmatullahi wabarakatuh. Assalamualaikum warahmatullahi wabarakatuh. nípa owó ló jẹ́ bàdà kúrì lẹ́yìn àì kú nípa lẹ́yìn ìdí ní àpò àwọn òṣèlú kọ̀lílà àbíkó dínkù náà láàpù díẹ̀ Ebi tó bá dínkù látara áàpù yóò máa lọ fúwọ́ wọn tọ́jú. Àwọn obìnrin ààrẹ àríwó lé fún lórí ha títí òfin máa dé ní títọ́jú. Wọ́n sì lè kó sáànà ìlànà. Ìwà ìlànà ìjọba ọ̀rọ̀ òfin fún àgbóbá gbé kó fara balẹ̀ kó pẹ̀lẹ́pẹ̀lẹ́ ké. Obìnrin ní pé àwọn ará tí ilẹ̀ ó hàn yóò tún sọ̀kalẹ̀ sọ́kàn ó sì lè bọ́ lóṣù mẹ́rin. ó má jẹ́ ìdí ni ó dá ó kàn dá ikú ìlẹ̀ ń da mẹ́kọ̀ọ́ dàpọ̀. èèyàn ń da bí irú gbé èèyàn ń bá ń lọ sí àǹfààní wa ní إنا سنلقي عليك قولا ثقيلا àwọn ọlọ́run àwọn ọlọ́run ló sọ pé láàrin kalẹ̀ fún anáyé tó fẹ́ hàn wípé lọ́sùn ìtọ́jú ní wọn lára àwọn sóra tó ọkọ̀ sọ kalẹ̀. láàrin kalẹ̀ kalẹ̀ yóò yóò jẹ́ kọ́wọ́lá pẹ̀síyà gbólóhùn tó wúwo ó wúwo torí pé àwọn àkọ́tọ́lọ̀ ọdún sí lọ́rọ̀ rẹ̀ ló wà mẹ́ àwọn àlà ọlọ́run ló wà mẹ́ ìwọ̀lọ́gbọ́ àwọn ìdájọ́ ló wà mẹ́ àwọn ẹ̀kọ́ tí ànábì àti àwọn sábẹ̀ láti fọ́lò ló wà mẹ́ ọlọ́run wa fẹ́ sọ fáńtì sọlọ sílọ pé kóhùn tó tó tóbi lóru وإن نشأة الليل هي أشد وقعا وأقوى به àwọn àsìkò àwọn àpáàtàn tí wọ́n ṣàtàlẹ́ bí gbogbo ìṣẹ̀lẹ̀ tààtìlẹ̀ àwọn àsìkò àwọn àpáàtàn tí páàkì òru kan àwọn àpáàtàn tí pé nígbà tí a bá tún tẹ́yà bá yìí àìkò tọ́lọ̀ bá mi kí ìkó òṣèlú sí àmì lẹ́yìn wípé bí àṣẹ tó wá bá àmì wà pọ̀ nìyí. kéèyàn ti lóru tó kéwú lóru tó kéwú àmì lórí ìtàájúdẹ̀ òun ni yóò lè ráyìn pẹ̀lú ọkàn. àṣẹ wá bá yóò lè pa ọ̀pọ̀ ìlú ọkàn ọ̀pọ̀ ìfọ́lẹ̀. Ọlẹ́sìn ló bá wí ní àpọ̀ àpọ̀ wọ́n kọ́ à wọ́n kọ́ àti àdéhùn wà pẹ̀lú bẹ̀rẹ̀ sọ̀rọ̀ àtọ̀rọ̀ náà máa rè tó máa tó wá kọ́ àní àlẹ́ sàkóònà àlìmọ̀ kó lẹ́nà ìrìn àwọn akẹ́kọ̀ọ́ kó sí ìgbà yìí pé àwọn akẹ́kọ̀ọ́ dáa ní títí fi ṣẹ̀ rí tó wá sọ̀rí èèyàn ní sẹ́lú sínú àwọn ọmọdé náà ni wọ́n á gbé pẹ̀lú ìlú rẹ̀ ṣùgbọ́n iná fẹ́ṣẹ̀ àtàlẹ́yìn àwọn àtìkò ooru bí aṣáájú wa sáń níta fi túṣẹ̀ fún ọ pé òun tó fi àmì ohun yóò dé kí ó lọ pẹ̀lú ọkàn àlejò báyìí àtúnṣe pé aṣáájú wa sá òun ni yóò lè sọ̀kalẹ̀ sọ́kàn tí yóò fẹ́ẹ̀ kan ní ọkàn kì pé ìtẹ̀ ẹ̀kọ́ mọ́lẹ̀ òun ni ó pèsè lórí ọkàn òun ló tọ́ ní ìlú lọ́kàn òun ló ní bí tẹ́sí lórí ọkàn wà á kó àwọn ìlà òun sì ní yóò gbogbo òfin ọba fi tí ni a bá wò ẹ̀yìn ó lè fa àwọn àwọn mọ́tàdínmáà àwọn náà ọlọ́run ọba pa láti ẹgbẹ́ kákí ó jáde ilẹ̀ sówó wọn gbé àti ìṣá ẹ̀yẹ́ ó gbé nígbà tí ṣe àtìlítì ìfìlọ̀ rẹ̀ ìfọlọ́ ọ̀gbọ́n ó dáná náà ha ọ̀hún àṣà wọ́n ò lẹ́bi jẹ́ àgbàgbẹ́ ilẹ̀ sákàní ọlọ́run ọba ló sòrò ní ìgbà tí ó lè mi pé nǹkan nǹkan nǹkan wà sọ́lẹ̀ rẹ̀ nǹkan ká nígbà náà so ẹ̀yọ́ ọdún tó bá ń tọ́lá wà tó bá àwọn èèyàn ẹ̀fẹ̀ yóò jí wọn àti ní òsè pọ̀ tẹ́lá tó bá ń bí ìgbà tí ìṣá ilẹ̀ tí ń sún àwọn èèyàn tó padà sí tó tó orí rẹ̀ ní tẹ́ ẹ bá tó jáde nígbà yìí ẹ gbọ́ra mi kò ní kankan mi tí ó máa ti sọ́ọ̀kù kéwì àmọ́ nígbà tó àti tí ń tẹ̀sán wà láàrin ó wà kọ́ ọlọ́run kẹ́ẹ̀kẹ́ ìgbésí ẹ ìwọ ṣe bá fi dákìlú bá yẹn sọ òfin kan ó fi lè mọ ìkejì ni lẹ́yìn pàtó wọn bẹ̀rẹ̀ wọn bẹ̀rẹ̀ tó bá wà lára tó wà nínú ìyá alákàtì ìlú àmàlí kàbá sọ̀rọ̀ yìí ìwà ẹgbẹ́ lọ́wọ́ sẹ́lọ̀ gẹ́gbà ìsàlàyé ní ìṣòrí ìkọjá ìwà mẹ́bí tàbá ìkòkè ìrùlóòrùn kó lo áàpù tó ju bẹ́ẹ̀ lọ ó bá ṣe èyí ó gba wàhálà lọ́sàn-án sábà àǹtọ̀wé ìlà àwọn àyè wà fún ọ tó o lè fi áàpù tó fi ṣàwọn nǹkan ní pọ̀tù dàbí àyè wà fún ọ tó lè fi sẹ́yìn tó dà tó fi lè pè díẹ̀ fún òòrùn. وإن لك فينا لسانا طويلا Ibẹ̀ tó bá yẹ pé sábà fi ké lóru bí ó bá ti rẹ̀ gba wàhálà lọ́wọ́ rẹ̀ kò sì lásìkò tó túbọ̀ lọ́sàn tí kò lè fi sinmi àbí kò lè fi àtẹ́ǹtì kan. Ọlọ́run ọba fi ń fánà bí ní tó fa tí òbọ̀dọ̀ wọ́n ti dúró. gẹ́gẹ́ bá ti ṣàlàyé èyí ó fi pé tọ́lá ọ̀rọ̀ wọn ti fẹ́ so orí fáwọn ẹni rẹ̀ àwọn àmẹ́bí ọlọ́run ọba rẹ̀ èyí ló wọn fi àmẹ́bí ló ẹ̀yẹ wo àmẹ́bí gbọ́rí ọ̀rọ̀ tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rẹ́ ló ní ṣàdáríkà lórí ìrọ̀lú ملكوت السماوات والارض يكون من المؤمن حبيب كله ذلك فلخرجن عليه الليل nígbà tó dé orí ìgbà kọ́lá agbára òbí tí kò fi lóbi lórí ẹ̀yẹ́ tó owó yẹn nígbà tí ń ṣe ọlọ́run bá lè jọ wá sí lóbi lórí. àmẹ́lì tó ń sá sí wá pẹ̀lú àwọn ará ilé rẹ̀ tó ṣe ní ánà kùnà láti àti kómìnà sọ̀rọ̀ oríná òrùlòónà ó dé ní títà bàbá fún wà ní alẹ́sà alábàbọ́lá àtọ́bà ọ̀bọ̀ fún òun náà níwá yìí òun náà wà ní gáwọ́dọ̀rá lóòrù lóòrù òkúta rẹ̀ àdáfi ìgbà ìgbà alẹ́sà alábàbọ́lá òun آدم غير ما كان يقول عنه ده هل يقول في ولا الذي أسرى بعقله لإسلامه تو بابا الله ومن الليل فتهجد به نفلة لك سعي أتك ربك مقام المقام معمول بأن يطلع وقت النبي في القيامة تجد الدنيا يوري يوري tàbí ní tí ó tó ju gbogbo ẹ̀dá òun lọ́lọ́mọ ọba sọ wípé káàná ní àájú náà bí làtàlá ẹ̀dì yá lẹ́sàtò káyè ìdí yá lẹ́sàtò fásitì àlékún ìlú ọ̀rẹ́ ìlú ọ̀rẹ́ àtà ayọ̀ kan. Òkè òun kìí ṣe sí ìyàmà fi ń ṣe rí. Òun náà lọ́ọ̀ fi sọ bá ń sọ sí máa pé gbogbo ṣe wò ó ṣe tó pọ̀ ìdílé òun lè wá àwọn gbogbo máa fi ilẹ̀ ìtòkè kó sì tọ̀ lọ́sàn-án tó lè fi àkẹ́yìn sáàmù àti wàbẹ̀ ṣe. àmọ́ wọn kò lè fi bóyá àwọn kan tó àti ìṣòro àwọn lẹ̀. na ọlọ́run wa ni wọ́n kó sì máa lọ bí wọ́n ti òkò ọlọ́run ọba rẹ̀ wọ́n ti òkò ọlọ́run ọba tó bá ti wò ó ẹ̀bà ìsàlẹ̀ ìṣúra ìlànà àṣọ àkọ́sọ̀ kalẹ̀ ìrántí ó kọ ọlọ́run ọba nìyẹn ẹ̀kọ́ bí mo bí kalẹ̀ lọ. Bí a lè mọ̀tọ́ pé kú máa fi wọ̀rọ̀ bákà ẹ̀dùn ilé ọgbà kó tó ọ̀rọ̀ kíkà ọ̀tọ̀lá sáré lè. Ọ̀rẹ́ mi sọ pé bàbá bí ìmọ̀ tó tó di pé ìmọ̀ gan wọ́. Èyí ìjọ sí ló gbọdọ̀ kọ́ sáwá ní ìjọ sí. Especially táwọn kan lọ́jọ́ tó lápòlẹ̀ yìí. nǹkan yẹ́lẹ̀ padà ní ní ìkànnì súra yìí. ẹ̀yọ́ nípa náà wọ́n máa ń sọ fún ọmọ bẹ̀rẹ̀ súra ọlọ́run ní kúmìlì nílò táwọn bẹ̀rẹ̀ tó ọ̀rọ̀ ẹ̀yìn nípa rẹ̀. wọ́n ti sọ fún ìparí súra. ìlà àbúrò náà àpapọ̀ sí ìparí súra yìí sí màkìyà lòun ẹ̀mọ́ ẹ̀yìn bá lọ ló tó máa fi yà ní ní àbálọ tó máa dàbí yà ní tó náà ní ìwòye pé nípa ọjọ́ náà padà sí ọlọ́run àtọ́ ní wọn. pé fóun máa lọ wé táìmù àkóbá ìkéde wọn ti fi àwọn yẹn àbí kíláàsì ní tẹ̀sí àwọn yẹn. ọ̀n alima ansaya kúlù ní fún mọ̀ọ́lọ́. ó mọ̀ káwọn nǹkan fún àwọn oníkó ńlá rẹ̀. wà àkàrù ọlọ́pàá àwọn ìgbẹ̀tẹ̀ pé ní yẹ̀tìgbó lọ á ẹ̀ ṣàbọ̀ lọ sọ̀rọ̀ ìlà wọ́n máa ṣáàbù lórí ilẹ̀ kan ṣe bísínẹ́sì ìlú wà àkàrù bá mi lọ wọ́n lù kọ́ sí àti ìtẹ̀lé ìlú wọ́n jà ní ọ̀nà ọ̀tọ̀lọ́ bá a bá sọ pé áyà yìí mọ̀dínà tó ti bá ìgbó ìlú wọ́n ti yún àti ìtẹ̀lé ìlú tẹ́ńkó ní ohun tó sì rí i pé bí dáwọ́lá ìsìláàmù ṣe ń tẹ̀ ló ṣe ń ṣe káwọn kan tí dáwọ́lá yóò ní ìdí láti lè sọ báyìí tó ṣe tẹ̀. ọlọ́run ọba wá ṣe bẹ̀ fún kìtìgbà tí bẹ́ẹ̀ bá fi sórí kan. tá a bá sọ fún yín pé ìyá kò lé ní ẹ wá ṣe kẹ́ẹ̀sì jí kẹ́ẹ̀ lójú òórọ̀ àbíbi tó lù ú tó bá kàjẹ́ ẹ̀mí wọ́n ìlú ló ti fẹ̀ yìí bàbá sọ pé ìpínlẹ̀ ti fìyà tó lẹ́nu ìjẹrẹ bá ṣe tó bá sọ jù á ti sọ ọlọ́run ọba fẹ́ kó ṣe pé ẹni bọ́ọ̀lù ló bá ti wà láwùjọ mùsùlùmí ó kọ́ wò kọ́tà mùsùlùmí bá ní kó mọ wá wo pé sáà láwùjọ ìbáṣe sáà láwùjọ ìbáṣe sara nìkan sí kéèyàn má wàá fi ìdébi wípé ìjọsìn tó jẹ́ pé ìjọsìn kò nìkan ní ó bẹ̀rẹ̀ sí ìjọsìn padà wá pé ní ọ̀la òjò ní ti ìbáadá nìkan lẹ́nu ọdún nígbà tí wọ́n á mọ sí ní ti tí sí ní àdúgbò tó ìbálòpọ̀ kí lẹ́kọ̀ọ́ tó wà ń bẹ̀ ẹ̀kọ́ tó wà ń kókó ìfowó ọ̀rọ̀ òkú kókó kọ́pì bá ká bẹ̀rẹ̀ ìyẹn náà bẹ̀rẹ̀ la wọ́n á tìlú pa kó tó fọwọ́ òkú nígbà tó ti bí tó ti bí ìyẹn tó pé ìjọsìn yóò pọ̀ dáadáa lẹ́yìn ìyàwó lẹ́yìn tó pé kó áyìn tó ń bá wẹ̀ tó lẹ̀ hẹ́n ìgbà tó tó bá padà tẹ̀ padà wá bí ìtàn ó fi nǹkan tó bí ìwé lórí. òun lẹ̀ ẹ̀kọ́ tó lọ́n fún wa kò sí láyé pé gbogbo ọmọ tí yẹn bá ní táwọn wá ti wà lẹ́yìn bá ti tẹ̀lé wọn kéèyàn gbìyànjú ìbáadá kó fún nǹkan tí wọ́n ṣe kó tó di pé mú wà ìgbéjì ọjọ́ ti fẹ́rẹ̀ dáàbò ó mọ̀ ọ́ ó mọ̀ sábà ti kí ó rí ìdógbà ọgbà àdúgbò àti ó kọ́ tẹ́ẹ̀tì olóyún ó máa tẹ̀ ẹ́ ìyẹn náà padà wọlé ìdí yóò máa wà nípò obìnrin wà á rú yẹn tó gbúdọ̀ tó láti yàtọ̀ gbúdọ̀ tó padà àwọn kókó ní ìgbà ni kí bá dà yẹn kí sódà tó bá kí kó kámẹ́sì mọ́ kéwú nìkan ẹ̀ẹ́dẹ́ kéwú kéwú kéwú kéwú kéwú kéwú nìkan ìlànà ìlú ìjọba ìmọ̀ páàkì nìkan kí ìbádà wà ìbádà ní ṣáàbù níbi ẹ̀ẹ́ tó lè dúró nìkan lórí tó ẹ̀kọ́ bẹ̀rù wípétọ̀ ní mọ́ta tí kò sí di mọ́jì tí wọ́n dà wọn ìbádà ìbádà yẹn lẹ́yìn gbogbo àwọn ìlú kókó now by the time tí wàá fẹ́ẹ́ bá wà bí tán ẹ̀ kó mọ̀ wá sọ orí ìbáradà nìkan kó wá fà wá fẹ́ẹ́ sí ilẹ̀. láwùjọ gbòòsì orí gbogbo àwọn ẹ̀ ṣe ìbáradà nìkan. pẹ̀lú ọdún ẹ̀dí ó ní abúláyé ìbára làwọn ọgbà ní sọ fún ọ̀rẹ́ àti ìbẹ́rẹ̀ ìbọn ẹ̀kẹ́ abdullahi babu jẹ́ àbọ̀ abdulrahman òlẹ́sùn ìyá jẹ́ àbọ̀ ali ọ̀rẹ́ náà ní tó ṣùgbọ́n kò dé wọ́n gbé náà lórí hadith kò dé tí wọ́n fi sí ìbádà nìkan níta ìbá òun lọ sí haram ìyàwó lé ètò àárín títí ká gbogbo abdullahi babu jẹ́ àbọ̀ òun tó mọ́ sí gbogbo ẹ̀ ó ṣe bá dáa àyè tọ̀hún wá lórí nǹkan tí abẹ́nu bá tó akọ̀kọ́ rẹ̀ rẹ̀ ìṣòro ọ̀tún pé àbáwọn kọ̀ ó rí náà ṣe ìbádà kò fi wọ́n tó ń fi lọ́wọ́ ọ̀bà ní mọ́kà àti màdínà láwọn àkọ́ríta náà tí wọ́n bá rà wá ní láwọn àìsá àìyàn kàfílẹ̀ ìbára ìṣẹ̀lá àwọn olùdókòwòkàn sí olùdókòwò orin yẹn kù jẹ ìwà kan láti ní ìwà ìlú ìwọlé lọ́bẹ̀ ní àwọn ṣe jihad àwọn ṣe jihad èyí ó ṣe ìwádà èyí ó ṣe jihad èyí ó ṣe sábà orí èyí ó ṣe sábà orí èyí ó ṣe gbogbo ẹ̀ òun ní ìgbésí ayé kan ní ìgbòfẹ́ kan ní ìgbé àwùjọ tó ìgbé àwùjọ tó ọ̀dọ́dá hàn náà ìgbésí ayé kan mọ owó nìkan náà pọ̀ ìgbó ìgbé àwùjọ tó àmọ́ bí ìbá fẹ́ pọ̀ ń báyìí ìjọsìn ní kó kọ́kọ́ wu ẹ tí bá ń dàgbà bọ̀ kó tó dúpẹ́ yóò wà ní ìjì ìyẹn tí a ti amúlẹ̀ gbogbo dàgbà lónìí hẹ́n yóò rọ ọkàn rẹ̀ yóò fọ ọkàn rẹ̀ mọ́ hẹ́n tó bá ti padà wá wá ẹ̀ǹdé yóò wá ká nǹkan tó wá ẹ̀ǹdé yóò wá ká sí bàrẹ̀ fáwọn ẹ̀yìn tí ò padà ń ṣe fún ọ̀nà ìbílẹ̀ tí wọ́n ti wé ní ìyẹn bí nígbà tó gbé sọ àwọn ẹ̀sọ́ tó gbẹ máa dé ọlọ́run bá dé ìdáàbò dé pé kó mọ̀ fáwọn yòókù kan ṣe yẹn náà bọ̀ ara ẹ̀sọ́ sí ara ẹ̀sọ́ sí. so wọ́n kúrò sí màá lọ́ọ́ máa tún kọ́ lọ́wọ́ ọba rẹ̀ kò lẹ́nu ìgbẹ̀rù tí ọlọ́wọ́ bá lò dáadáa nínú ìjọ tí ó wù àti ìkèrè wọ́n lè lọ sí sọ́kọ́ àwọn èèyàn pé àwọn kankan bá gẹ́ẹ̀tì láìsí ní ọjà àwọn nígbà tá a ti wà ń fi ìta àti ìwà ní ilé tí a ní ọ̀la ní ilé tí ìjọsìn owó yìí ọ̀la wọ́n lọ sí láti ẹ̀rọ àwọn ọ̀sán kíkọ́ á lọ kó lórí ìtọ́jú kí àwọn ilé ìwà ilé náà jẹ́ ìta mímọ́ àti ìṣàlù nígbà ìbánu wọ́n lè tó yọ̀ lẹ́nu wọ́n tún máa yí fún ó ti láti bàbá lórí lọ àbúmọ́ sí ìdáyé òní kí náà fún ìdí yorùbá yẹn pẹ̀lú òun bá yẹ mà bàyẹ̀ fọ́ òun ti di ọdún balẹ̀ fọ́dà àwọn sáfẹ́ ọ̀lẹ́ náà tó bá fún ìdí lọ́gbẹ́ ah, ẹni yé ọba tó fi lè kọ irú tẹ́kìtì lè tòun ká parẹ́ fún dákẹ́ nílé fún dákẹ́ nílé ẹ ká parẹ́ òun lè yóò fi yí ibi ń gbà irú àwọn ilé yẹn wá wọ́n dá àwọn padà fún tútù ẹ̀ wọ́n tútù wa ẹ̀yìn ó ti pé àwọn tó fún wọn lè dé jù á ti sọ̀rọ̀ lọ. ẹ̀kọ́ yọ̀ kẹ́kọ̀ọ́ kí iṣẹ́ ìfẹ́ fún mi ti dé máa jọ ìṣòro iṣẹ́ ìjọsìn yẹn ó ní kí wọ́n rí àláwà ó kì bí àwọn fún wọn. nígbà tó padà yẹ kí òfin lórí ẹ̀rọ fún kíláàmù ìkàlà àwọn yẹn kan. tó kíláàmù ìkàlà àwọn tí láàárọ̀ ó ti kàn fún amúnẹ́ àjẹ́ tó nígbà dé kò sí kankan máa ń pè jẹ ìwó kan bọ́ sí lọ nígbà ìyé rí èyí má rí òdìbẹ́ lọ́wọ́ lọ́gbọ́n láti jẹ́ tọ́tọ́tọ́tọ́tọ́tọ́ ẹ wà ní ìran ní dọ́là kan ajá ńlá ọ̀la ìlú kàtàlá bí ìyọ́ padà ní wọ́n rí ó sì máa lè wò ó sì kẹ̀ fẹ́ lọ́kàn rẹ̀ ẹ ìran ní dọ́là kan ó sì kẹ̀ ó sì kẹ̀ kọ́lọ́kẹ̀ agbábọ́ọ̀lù ìdílé wọ́n ti wó maṣínárì ìgbàgbé ní ìjọ pẹ̀lú ìjọ láti kò bá kẹ̀kẹ́ ní kò tó bá ń gẹ́lẹ́ kò bá bá tó bá bá lọ́sí lọ́sí bẹ́ẹ̀ máa fi dáná sí náà lọ́wọ́ ló ṣe máa fojú kí wọ́n fi dáná tó káyọ̀ nígbà tí wọ́n dàgbà yẹn náà kó máa lọ wọ́n lè kàtí dé mọ́tò wọn àti ìwé ìdájọ́ ni òun dé bá tó dé bá náà yẹn ọ̀rọ̀ bàbá ha yọ̀ ha lọ lèyẹn ní wá òsì lọ́sí tó tó rẹ̀ yìí ní ìdájọ́ tó tó tó fara mọ́ àti ní ìdájọ́ tó tó tó rọ̀ كده هو مسائل الاحتمال هذه مسائل المضارين يعني كان شيء كان كون حقيقي كان كلمة سوى إذا ما كان wọ́n lè wọ́n lè ní ìwé ìwé ìjọ àwọn pẹ̀pẹ́ àgbẹ̀gbá ní ìgbà rẹ̀ wọ́n lè fi àwọn ilé ìsáré ẹ̀kọ́ bíi kìrọ́ àtúntò àn òṣìṣẹ́ ọ̀rọ̀ ẹ̀wọ̀n ẹ̀sìn ti àlẹ́ ìkún ọ̀fẹ́ lọ sí ìtàwọn aláàrẹ̀ ìkún ọmọ sí àwọn àbúlé àwọn nǹkan yẹn lè gbé fún ìwọ̀n sí àwọn bàtà mi lè gbé lórí nǹkan tó bá fún bá tó ẹgbẹ́ èèyàn tí ó ní ìrẹsẹ̀ ní tó bá dá tó dé lọ tó bá bá wù ú tàbí ó lè kẹ́ ní kan. ká lẹ́yìn bẹ́ẹ̀ nígbà tó báwọn bá ti ní pé èyí náà ti ń tẹ̀ ló ti ń tẹ̀ ọlọ́run ọmọ ó fún kálukú lọ́wọ́ ó kẹ́ ẹ̀kọ́ fojú wo kó níjọ́ tí ìlú bá ti wà ìlú tí a bá ìjọ tó nìkan náà ọ̀yọ́ náà kọ́kọ́ ìyá tó mú ti dùn síbẹ̀. ẹ̀ńtẹ́ bá ti dọ̀tí bẹ̀rẹ̀ ẹ̀tọ́ wù iṣẹ́ náà ló kọ̀ ìfọ̀ nàmà lè yọ̀ mọ̀ wá bẹ̀. ẹ bá ti mú gbogbo àwọn àlọ́lé ilé ìwé wọ́n bá ṣe ìjọ iṣẹ́ ní ọba ìlú tó wá fi lógún àti iṣẹ́ ìjọ ló nàrà òfin tó ọlọ́run tó fọ́ bẹ́ẹ̀ súnmọ́ òfin tó kà wọ́n tẹ̀lé mi ìjọ tó ń tẹ̀lé wọn náà òfin ọ̀rọ̀ sáà ní wọn ti sọ fúnra wọn sábà ńlá tó kárí wà ní àwọn ìlú ọjọ́ àwọn àtàwọn kọ́nù kárí sáàlì wọn àfẹ́lá àtúnṣẹ́lì àtúnṣẹ́lì àtúnṣẹ́lì àtúnṣẹ́lì àtúnṣẹ́lì ní ìlú àwọn ará ẹ̀ tútù lílà àwọn bàbá wọn ń pè nígbà tí wọn ń tútù màmá tó fẹ́ òun ló sọ wípé àwọn ọ̀rọ̀ rẹ̀ dá púpọ̀ òun ló sọ wípé ó ní ọ̀pù kan sáfẹ́ màmá ló tó wà ní wọn pè é nínú ìṣàwárí ó ní mímọ́ lòun náà ń sọ nípa ọ̀hún wá ní ọ̀rọ̀ títí lọ́rọ̀ mẹ́rin kan mẹ́ta. Wọ́n kú bá ti wá dìde tó fi àwọn èèyàn. Wọ́n wá ní. Wọ́n wá ní pèsè. Ọkùnrin ọba tí ò lè kọ́ ọmọ ìlú òbí ìbákẹ́rù bẹ́ẹ̀ ló pẹ́ á nínú àti. Wọ́n sọ̀rọ̀ ní ọkùnrin ọba tó ń pè é kó n sọ lórí òkú kẹfọ bọ kó n má bà ara rẹ kó n kọ kàn mí kó n sọ ní pé kó n sọ pé àwọ̀ ọ̀rẹ́ báyìí. الله ناظر الله شاهد ló fẹ́ kó pé kó mọ orí náà ẹ̀rù yìí wọ́n ní lẹ́tà ó sọ fún un pé kó òun ní méjì lọ́yà hmm. ẹ̀rù yìí ó sọ fún òun ọ̀jọ́ tó hàlà wọ́sọ̀ òfin òun wá rí aago tó òun yẹ lọ́kàn ah! òun gbàgbọ́ ẹ̀ ṣe ọlọ́run ọlọ́run lábẹ́ lọ́ọ̀ṣẹ́ ọlọ́run bá bẹ pẹ̀lú ọlọ́run bá mú òwe ọlọ́run bá yẹ ọlọ́run kò mọ̀ onídàbà kò mọ̀ kàárùn mọ̀ kàárùn ọlọ́run kò fi kà ó nígbà tó wá yá tó wá sí ọdún márùn wọ́n ti wọ́n tó fẹ́ bákan náà wọ́n tó wọ́n tó fẹ́ ìyàtọ̀ àti kálí mọ̀ ọ̀rọ̀ márùn. بل كان الله معه وناظره وشاهده أي أعطيه سيئتنا طبعا تسليم سيئتنا طبعا تسليم طبعا ما تسليم طبعا ما تسليم orí lọ sí ó jẹ́ ìmọ̀ mo ti lọ. nígbà tí ní nígbà tí wọ́n sọ fún un ó lé àwọn ẹ̀rọ àbúrò wọn àti ó ní ṣùgbọ́n kí nígbà sọ fún un ó ní nípa lọ́rùn kí ni ó kú ẹ̀ dà láti kọ̀ kí kọ́ nínú ọ̀pọ̀ ọ̀gbà مراقبة دي لازم عندي تاني تقرأ خلينا في العشاء هنا لقمان قابل يأكل ليلة إنها إن تكن الصلاة ففي الخبر ستكن في الصخرة أو في السماوات أو في الأرض يأتي الله في الصلاة في ìwọ ọmọ mi gbogbo dáadáa tẹ̀ ẹ̀ máa ṣe àbá ìta tẹ̀ ẹ̀ máa ṣe. kó kéré báyìí kó kéré dáa ìbéèrè ìbí ìgbé olùsáàkì káwá tí ó fi wà káwá sábẹ́ àpáta gbogbo òun kéré ọ̀rẹ́ ní àpáta ìtọ̀ ìrọ̀lẹ́ ìjọba ni ó bá sí àwọn ìdíjú tí wọ́n lọ sọ ìnàwọ́ àti ìdíjú kan lè lọ ọlọ́ọ̀bá àti ìdíjú kan lè sí ìtọ̀nà sí ìtọ̀kọ̀lẹ̀ ewu pọ̀lẹ̀ làfíìsì táwọn èèyàn máa tọ́wọ́ àdúgbò kúrò ọ̀pá láàrin ìjẹ̀yẹ̀ ìwọ́n ìtumọ̀ fún mi o lè rí lè dá ọ̀ o lè rí lè kọ́ fi hàn hmm? lórí dàbí pé níbi nǹkan wé gan-an débé èyí ò bá ó tẹ̀ mọ́ wàhálà ìwọ̀n níbi o lè rí fi hàn kò pamọ́ o tún máa lè rí lè rọ́ tó sọ̀rọ̀ ó tọ́ sí ìrìn òun ní bísùmọ̀ láti fún tàwa yọba láàánú ẹni ọba tó fi ìsọ́ọ̀kì rọ́ọ̀kì ẹ ìjọba ní pé tàbí kí ni yóò máa hà ní ẹ ìjọba fi yàrá bá ó sọ òun làwọn ìpàdé ìgbà tó ń rẹ̀ sí ṣùgbọ́n tó yẹ ti wà yẹn ó tó ní ìtumọ̀ dá ó kéré ó wọnú ọdún ní ọdún ní ìtumọ̀ ọ̀fìn àkópa sọ̀rọ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta yìí ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta yìí ẹ̀wù kí ni tó lè kọ́ kẹwé dáàpọ̀ nǹkan yìí wọnú kéré kọ́fì àkópa rọ́pọ̀ ó kí mẹ́ta ní péré ìgbà tẹ̀lé rọ nǹkan yìí ó sọ ẹ́ dẹ̀dá ó kéré ebi tó àgbàbọ̀ àpò ojú ẹ̀yìn máa rì ẹ́ dẹ̀ ẹ̀kọ́ ti yàwó pa dàtí tu lè kọjá sí ìròyìn lórí wọ́n ti kẹ́kẹ́ ìròyìn lórí lórí ẹ̀kọ́ tí àgbàbọ̀ àpò ìgbà tẹ̀lé olùwọ̀n bọ́ọ̀kọ̀ tó mọ̀ gbọ́ngàn kan òun náà ìgbésẹ̀ ìjọba bọ́ sí bákan lára èyí mọ́ sí i òun náà láti wọ owó àwọn aṣọ yìí la ìwọ owó àwọn aṣọ ìwú nìma ọwọ́ mọ̀ wọn náà adé fún wo rọ́pọ̀ ó sọ dápọ̀ tó gbé nǹkan tó mọ́ bí àtẹ́ńṣà ìgbó bẹ̀rẹ̀. èèyàn tó wá ibi tí àti Kùránì yà wá tí Kùránì bá fẹ́ gbé kẹ́ẹ̀kan tó máa bílẹ̀ náà tó bá ti sọ ọ́ tó máa fi ìkan tó kù tẹ̀ ẹ máa mú bíbẹ̀ lẹ́ba ìka tó án kọ́lá kẹ́ẹ̀kọ́ kan ṣe náà yìí tó bá ti wọ́n lọ bí ọ̀rọ̀ kaba yìí wọ́n lọ bẹ́kẹ̀ mọ̀ túmọ̀ yóò kékeré kàkiri lọ́rọ̀ àwọn mo lè sọ yìí ibi ìta ó kéré bèbè àtàkì the people Jesus ẹ òwò ọdún pé ó ní ibi kìí tó ti kọ́ọ̀kì ìyàwó pamọ́ ìyàwó ọkọ̀ ó lọ ẹ́ tàbí ìjọba pé ìwé ìròyìn bẹ́ẹ̀ ló fi ìsìnkú wa nígbà tó lọ fẹ́ sọ fún mọ̀lẹ́tì tàyè ó ní àwọn àtàbù káàdì nígbà kan rẹ̀ nìkan mọ̀ tó lọ́wọ́ jẹ ẹ́ ó ní wọ́n ní yàtà lápọ̀ wọ́n kí ibe kẹ́lẹ̀ kọ̀ọ̀kan ní òkú mọ́wó kọlọ̀ bí ọ̀yẹ́ mú wáhá ní ilẹ̀ ìmọ̀dínà pàlẹ́yìn tó láti láti àpò àhámà kàrí owó yìí kọlọ̀ sí ọ̀dínà kọlọ̀ bí wọ́n yọ wọ́n lè kàlọ́gbọ́n kú sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ o kámá lọ ní jẹ́ o aláìṣe rọ́dà bí kò máa ìṣe rọ́dà wá sí ìtumọ̀ yẹ̀tà lápọ̀ èmi ẹ̀dẹ́kù ṣòwò tó ní bílẹ̀ bẹ́ẹ̀ bá ti lọ sí ọ̀là bí kò bá pé á tà nǹkan síwàwó bílẹ̀ yóò ẹ̀

ṣe ọ̀sẹ̀ fún tó jẹ́jẹ́ ìṣẹ̀lẹ̀ yìí máa ní ọlọ́run tó náà lọ́wọ́ ọlọ́run àwọn tó lè fi tó lè wà á ṣe ìlú kọ́ọ̀lá àwùjọ àwùjọ yàrá ìnáwó àlè ìdájú ṣe kí ló tẹ̀lé kàlàkù ọwọ́ wá ìlànà wà á ṣe ìlú ẹni jẹ́jẹ́ àbẹ̀lẹ̀ ìdájẹ́ tọ́lọ́ ọba tó jù bá wọn lọ pé kọ́lá kẹ́ ẹ̀ tó sọ responsibility. so ìtumọ̀ èyí ni pé ṣe láì ní mo ṣe wáyé ta ló ń yẹ ọ́ ta ló ń sọ pé àkàkà ń fi ìyá kẹ̀kẹ́ ọ̀pọ̀ àwọn ọ̀rẹ́dẹ́ ọ̀rẹ́ láti padà wá jismu làkúyè rẹwà jismu làkúyè tó náà báyìí tẹ́sí wà báyìí àwọn òmà àti ilẹ̀ níbi ìgbè kásẹ̀ ńlọ tó ń bì òun ló oṣù rẹ̀ ibẹ̀ náà ní kí kí ọlọ́run bá tún ti bá òun lọ wípé látìpù yóò gbogbo nǹkan tó ń kó kò lè kéré tó gbogbo tó ń kò lè pa á tó gbogbo tó ń kò lè kúrò àgẹ́kẹ̀ yóò fura rẹ̀ tó ọlọ́run mọ̀já rẹ̀. òun lè gbọ́dọ̀ sí lásìkò owó rẹ̀ kò lọ́sí. ẹ wá rí gbọ́dọ̀ bá máa ń sọ fọ́lọ́ ọ̀gá pé ìyá rẹ̀ pé ìyá rẹ̀ pé ẹ̀rọ náà sọ fún un ìyá sọ fún un tọ́lọ́ sàánù mi kẹ́ẹ̀mì kẹ́ẹ̀mì tó kẹ́ẹ̀mì tó kọ́ àtẹ ìdí ẹni tó fi ń pè ọ́ ìgbà yìí kò sẹ́yìn nù wá tó mọ bí àwọn tó أخرج الله إلى نقصان منه àbí ìmẹ́rin wa ní àwọn ìṣẹ̀lẹ̀ mẹ́ta àwọn ní kọ̀tù rẹ̀ ọgbọ́ra ní òun lọ pè lóṣù lóṣù ọlọ́wọ́ ọ̀gbà náà ní ìwé ìwà kọ́ ní tẹ́gbà yìí tá a fi lè wá ilé níjọ́ lọ́wọ́ ọ̀gá kẹ́kẹ́ yìí sọ ètò yìí tó fẹ́ mójútó ìfẹ́sọ̀ ìgbàwó ìtumọ̀ ẹ̀ ní pé ẹ̀dá kankan kò wá lágbára àti kó lọ náà wá wọ́n dọ́dọ́ ọ̀nà tó bí kẹ́lẹ́ tó kò lè dá tẹ́tẹ́ dó yẹ ánà wúlà níbo kò lè sọ fún akẹ́kẹ́ tó akẹ́kẹ́ náà bí ó ti wọ́n kú lọ wò ní fura sí bẹ́ẹ̀ ní àlọ́ lọ́wọ́ ọba tí mo ń dé kó lè lọ́dọ̀ ẹ̀dá tẹ̀ kò lè dá onídọ̀kọ́lẹ̀ wà ní ọba àti sọ wípé ló tún ọlọ́ọ̀ba ló tún wípé ọlọ́run bá ní àlùfò lè àbí ó tún ní àlùfò lè àbí ó lè bì ó tún ní lè àlùfò lè àbí ó wà lábí ó wà lábí òrí ẹ lè àbí ọlọ́run lábí bó lè àbí yẹrù kò yẹ ṣá kí ló tẹ̀lé yẹn náà wọ́n wà lọ́kọ̀ọ́ wí jẹ́ àbí ẹni kìkọ̀ wí àrẹ lè mọ́lá. pé tọ́lọ́ ọ̀rọ̀ fẹ́ sáànù yìí ẹ̀rọ ọlọ́run ọ̀rọ̀ tó lágbára tó bá fẹ́ sí nǹkan nǹkan lè dájú ọ̀sán tó gbé gbà ọ̀nà tó wọ́n lọ sí ìlú jíjà tí wọ́n lò nípa kó o lè fẹ́ lọ́wọ́ dèbò lè wọ́n sọ kóòrò ló sáà tó blọ́ọ̀kì àwọn ọmọ ìyá yìí òòrè náà ọlọ́run ọ̀gbọ́n ti kù làwọn fẹ́ blọ́ọ̀kì sábà tó bá kẹsẹ̀ ń búlọ́ọ̀kù ẹ̀rọ afẹ́lọ́kọ́ dọba ni a kò ní síra gba eré wo òun lẹ́gbẹ̀ẹ́ nígbà tí ó gbà ní ṣe ní sáńkọ̀ wò tó àwọn òbí rẹ̀ gbé tán tààlà padà ṣẹ orí alábàdì هذا تعويل بين الكفر قلت ìbájá ní ìlú ṣe ìtọ́nù pé ìwọ̀n bí ṣe wáyé ìlà ọ̀rọ̀ bí làbí tó ti máa rẹ̀ ṣe. ọlọ́run ọba àwọn nǹkan tó bá fẹ́ ṣe ó mọ́nà tí ó gbé ìlà yóò gbọ́ ọdún yóò sọ òkè kò ní wà ní ìlú tí yóò fi dé ibi tó fẹ́ kó dé. ní ìlànà tó ń bá sọ náà bá pẹ̀lú ọ̀gbọ̀n pé a ó kọ́ ara rẹ̀ kò Se llama Sumari. Y bueno, soy un tío, Este hombre, estoy en diálogo con Madrid, el último que se Según, el último, Manatá. Y tampoco hubo un tío ni nadie por su plan. Mà khó thì giả đến cô Pama, àti màá rọ̀ ìdí sọ kẹwàá lórí ìwà pé ìdí ìròyìn tí ìròyìn fura sí olóòótọ́ ọlọ́run ọba dákùn sí àrídìkì fún ibi kí èyí o lọ́dún ọlẹ́ ìtàlátọ̀ kò wà láyé ṣẹ̀rọ nígbà bí kò àkàdà kó bá ti gẹ́gẹ́ gẹ́gẹ́ fún ra sí yóò ṣùgbọ́n ọmọ àti ní ṣù rẹ̀ dáre rẹ̀ kọ́dà ìdí tí èèyàn òfẹ́ kan lè kóra pamọ́ fún ọlọ́run bó ti tó sọ́rọ̀ ìyàn bẹ̀rẹ̀ ìyàn tẹ́yìn òtó lé mọ́ ẹni yóò láti kẹ́kọ̀ọ́ ní pé ní lóṣù àlàáàmù ní kí èèyàn lọ sí pé màálù hmm. tó lé pẹ̀lú ìdìbò lóṣù àmù àwọn olùkọ́ ọlọ́run lẹ́rìí pé ìkàtà gbádùn táwọn oṣù táwọn ìdàkútà ó tẹ̀sí yóò fọ ọmọ rẹ̀ lọ́tà ẹ̀ lọ́kọ̀ òjì èyí pọ̀ lọ. ẹ máa wá di kí nǹkan tó gbogbo tẹ́ kò ní kankan fún òkè ẹ̀yẹ ní pọ̀ lọ ó gbọ́dọ̀ rí lẹ́rẹ̀ yà wọ́n dákà wọ́n á fi à wọ́n á fà. òun ni ni lùpọ̀ lọ́wọ́ bí ẹ máa ṣe kọ̀ọ̀kan wá pẹ̀lú báwọn bí èèyàn ti ń kọ orí ọlọ́wọ́n ọba tó wọ̀n gbàgbé bí èèyàn náà tó máa ní ṣòwò ọlọ́wọ́n ọba kò sí kankan tí èèyàn ṣe àtẹ̀yìntẹ̀ ìyàwó òṣùṣe kó pamọ́ tó ara kó pamọ́ rẹ̀ wá ní pé kọ́dà nǹkan tó ṣe pé nǹkan ọ̀pọ̀ ní tá a gbà lérò ọ̀pọ̀ ní tá a sọ jáde. ọ̀nà kọ̀bí òbí tẹ̀lé ọ̀nà kọ̀bí òbí tẹ̀lé kí àkọ́bírù ní ọlọ́run ọba tó ṣe wípé déédéé bí ìwọ ti mà tó hàn hmm? ìmọ̀ ọlọ́run ọba sí nǹkan tó hàn ní tó pamọ́ déédéé èèyàn ló sábà wà pé èèyàn máa ń mọ nǹkan tó hàn ní tó pamọ́ lọ́dọ̀ tó hàn ẹ̀hàn ọ̀dọ́ ló yóò yìí lọ kò sí nǹkan tó pamọ́ lọ́dọ̀ tó nǹkan tó pamọ́ yẹn àti tí ọ̀pọ̀ náà ilé kàlífà ìgbà pé bá ti wá pé àwọn ìṣe ètò tí ẹ bá ṣe tú aláwòṣe ọ̀rọ̀ náà pẹ̀lú ọdẹ ẹ̀mọ̀ gbọ́dọ̀ lójú ọ̀sán ní ìkọ̀ọ̀rọ̀ gbogbo ọlọ́dẹ bá ti kà fún wa wájú yàtọ̀ fún òtún ọlágbọ́wá rẹ̀ ọlọ́run bó ti tún rẹ̀ ó ní wọ́n wà ní sùúrà fẹ́ nǹkan rọ̀ òwe ó ti òwe ọ̀tẹ́ ìbá ti ń dá kéèyàn ti mọ̀ sí bọ́lá ọ̀pá ni. Ṣé wọ́n máa kọ̀ mí ẹ̀wò وإن أسر النبي إلى بعض أزواجه هنيفة الذي فرق أسر أسر الذي فرق كلمة وقعت في طعمه أو ناوي أسر يجوز بل أحالي وقتي ẹgbẹ́jọ sọ́nà àbí kò sáré lè gbọ́n mọ́ dédé ibi tí ẹ̀dá ilé ìpamọ́ mọ́. tó bá fẹ́ pé e pamọ́ lèyí tó kúrò sọ́nà tó sọ̀rọ̀ nìkan náà àríkẹ́kọ̀ọ́ ẹ máa bọ́ náà bá jọ wá lọ. alẹ́ mi fọ̀rọ̀ pamọ́ fún afọ̀ alámọ̀ ẹ̀dá bá a ti di di afọ̀ wa ọ̀fẹ́ lò wá àlẹ́ ọlọ́wọ́ àbẹ̀ tọ́ alẹ́tì wá sọ fún asọ́pẹ́ ó ti sọ fún yàn kọ́lá gbọ́n àgbà kàhádà kàrùtọ̀ mọ́ ọ̀pọ̀ àwọn tó tẹ̀lé gẹ́rù náà kọ́lá tó ní nàbà àlìyàlà àlìmù àlùsọ̀bì ti kàbíyù yá kọ́lá ìdá àkọ́gbé sàmẹ́nà ní bí ìgbọ́n tẹ̀lé àwọn tó ọ̀sẹ̀ yẹn bá kọ́kọ́ náà wọn náà kàbí òun ló ta àwọn tàbí ànẹ́bí làdá náà ló sọ pé láti pa ànẹ́bí tí wàá yé sọ kàlẹ́ wàhálà ẹ̀ bá wọn. كنا نتقي الانبساط إلى أزواجنا àwọn àtàwọn ìyàwó ọ̀sẹ̀ wà nílé àwọn máa ń sọ̀rọ̀ pé ká má ju ara ká má sàwọn ọ̀dọ́ ayé ti láàárọ̀ ọlọ́mọdé ọ̀dọ́ àbúrò ọ̀sẹ̀ wà

àwọn àtọ̀kọ̀tọ̀ ọlọ́run ọba ó mọ̀ ọwọ́ máa ń pè bẹ́ẹ̀ ní júlẹ̀ máa là yàtọ̀ rẹ̀ tùmọ̀ ilé àlọ́run kí yẹn tí wọ́n bá lọ nǹkan tí kí kọ́ ní ṣe nípa ìmọ̀ rẹ̀ àwọn yóò fi ikú kí yẹn àpapọ̀ orí àti máa ń ya bẹ̀rẹ̀ bọ́lọ̀ bá ti ní ìpàdé òun náà yóò mọ̀ tó fẹ́ẹ̀kọ̀ọ́

òun ní làtífún ìmọ̀ẹ̀ṣà ní ìbúlò àjẹ́tọ̀ dìde gbogbo tó wà pàtẹ ìlú ọ̀rọ̀ bí làtífún ìmọ̀ẹ̀ṣà ìjẹ́tọ̀ bí làtífún ìmọ̀ẹ̀ṣà rẹ̀ ṣe bí nígbà tí yusuf sọ àlá fún bàbá rẹ̀ kí bàbá rẹ̀ láàkó tó ń fi àkàlà ìkọ̀ kó sọ báwọn ọmọ ya ìyá ó bá wọn fọwọ́ sí ìbámu rẹ̀ ẹgbọ́n èyí tó wà láàrin wọn ò mọ ẹgbẹ́ ìgbà wọn kàn rí níbi tó ń jẹ bàbá lásán ni wọ́n pa á jù ẹ̀ tó bá wọn yẹ fọwọ́ ìtumọ̀ èyí ni pé bàbá òun ti take gbogbo precaution ṣe tán máa dá níkà kò sọ kò ká mọ́ ṣe ti ní gẹ́gẹ́ ìwé ìlú tó tó bàbá ìṣẹ̀lá pé ẹ tẹ́lẹ̀ bá tẹ̀sán ti bí ìgbésí ayé rẹ̀ nígbé ìlú ọpọlọ rẹ̀ bá máa ṣe ìtàbí ẹ̀rọ rẹ̀ ọgbọ́n ìrìn tó bá mọ ó lè mọ́ sọ bàbú ló fẹ́ ṣe kó jọ ó tẹ̀sán gbogbo ó tún lè tún lọ́sọ̀rọ̀ nǹkan pé yá gbàgbé àlátà kúrò ní àbúrò agbébá ní wáyé àbí ṣé kò tún ẹ̀ṣẹ́ kó sọ àbùkà wọ́n rí dé èrè ìyá lè sọ pọ̀tọ́ náà bá tó ń jẹ́ láti tó lè káwọn ṣe nǹkan ṣẹlẹ̀ kó fi lè gbé ní ìlọ́pọ̀ ní ti ká ló jẹ nínú kò pé èèyàn máa wá pẹ̀ kan ṣe ìtọ̀ náà bá ń rí máa dá wà pàfíà wà hàn بإيراني ومحمد الثاني فوقفت لحالي وكان أعلم بشيء إذا وكان يغفر مجدد العلم والله تعزيز وكيف يكون مخافيا ولو بقى تعلمين الغوث di ètò pamọ́ ọ̀nà sí ìkẹ́kẹ́kẹ́rẹ́ bíkọ́sí ẹgbọ́ tí ó tóbi àwọn yóò pọ̀ lẹ́ ẹgbẹ́ tó bí àwọn yóò pọ̀ lẹ́ sáwọn tó bí ogbó ọlọ́run ọba pátá àwọn àwọn ọmọ ìtumọ̀ rẹ̀ tó ti máa kọ́ ló máa fi sílẹ̀ tó bí láti lọ lọ sí ìmọ̀ àwọn piccato. lọ́pàá ilẹ̀ yìí ọtí ìlà láti orúkọ ọlọ́run ọba rẹ̀ ti ti dára rẹ̀ lọ sọ́dọ̀ lọ ìkọ́tẹ́ ìlú pa ẹ̀ kó dára rẹ̀ lọ sọ́dọ̀ lọ rẹ̀ tọ́pù ìlà alẹ́kùtọ́ ń jẹ́ tàbátù ọ̀nà rẹ̀ ló kí ni kọ́ tara rẹ̀ alàbí dára rẹ̀ kọ́ tara rẹ̀ gbéra rẹ̀ lẹ̀ ọlọ́nkún sí ìlàbù ìbádà rẹ̀ ọtí láti lẹ́kùn tara rẹ̀ lẹ́yìn ìgbà tí ọlọ́run bá sọ pé táwọn wọ́n bó ìmọ̀ ṣe sí wọ́n orí la ilaha illa huwa wọ́n tàkìrò wọ́n fi ọlọ́run ọba òṣèlú ọlọ́ba tán máa fi rè ọba ìgbóhùn tí ń yọ ìgbóhùn tí ń wọ láìlá ìdáhù òṣọba kankan tó tọ́kọ títí àkọlọ́ ọ̀dùtàkùn ìwọ sí ìlú mú ọlọ́run lọ́ba tí àyíká yàtọ̀ ní ìrìn lọ́wọ́. mímú ọlọ́run ọba nínú kí ọba fẹ́yàn gbé àtàmọ́rí yẹn nípọ̀ orí ẹwà fún ìdílé bí ẹ bá ti wo ara yìí náà rò ẹ̀yìn òbí pé láìla ìlàwọ́wà rẹ̀ pàtàkìlúkù gọ̀kìlá láìla ìlàwọ́wà gbogbo òtútù tàwọn pàtàkìlú wàkìlá lọ́gbẹ̀rẹ̀ tàwọn kò pé òun náà ìyá kan náà kú ó ìyá kan náà òun náà tún ní àlẹ́ ìtawàkẹ́lú tọmatọ̀ fi ìlàlílá ẹ àlẹ́ ìtawàkẹ́lú wọ ilé ìwòye òun náà tún ní wòye láyé lọ́dọ̀ sàmà wá tó ta wọ ilé ìwòye jẹ́ olùkọ́ fọ àbúrò tọ̀tàwákẹ́lú máa ń kọ́ nípa pé ìjọ ti pẹ̀lú ọ̀rọ̀ àkọ́bọ̀ yóò nà méjì bá fún àwọn tó kàn bá yẹn jíjì so lọ́wọ́ kó wá gbọ́dọ̀ wọn bá ní ìṣe ṣe bá ti mú ọ̀sẹ̀ yìí lẹ́kẹ̀ẹ́ ikú gbogbo ibi tí àwọn èèyàn bá ṣe ń jọ ní àdéhùn fún ara wọn tí wọ́n ti téèkì gbogbo precaution tàbí téèkì kan hmm? tí wọ́n tọ́ da ìfẹ́ ìṣọ́ta rẹ̀ ní ti bá gbogbo pẹ̀lú ọ̀lọ́run àlàámáyà wúlù gbọ̀dọ̀. ọlọ́run ọba lórí táwọn ìṣe àwọn àìsàn. òun ni musa àti àgbàlagbà tó kó lọ́wọ́ lẹ́jọ̀rú òun ni bàbá yusuf àwọn ọmọ ìyá yusuf àti olùdó ẹni kí n pé ẹ láti òṣìlá yìí máa àtà ìṣúlù ní náà ti kọ̀ nínú bá láti àfihàn níbi ìlà àyùn àkọlù èmi tẹ́jọ́ ilé ìpẹ̀lú mi ò àti títẹ̀ fi fún mi láti òkú nípa ẹ fún mi láti òkú nípa pé ẹ mú wa padà àti tí wàá gbé ìkàbá tó kàkọ́ gbé ìpapọ̀ ó parí ọ̀rọ̀ ọlọ́mọ àtọ́wò ìmọ̀ òkè kan nígbà tó ọkọ̀ ládé ògán kọ́lá ẹ̀rọ kọ́lá ọ̀rọ̀ ọ̀gbẹ́ ẹ̀dàmà nínú tọ́ àwọn àti ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni mo bá nà sọ nínú pàtó rẹ̀ so àǹtí ọlọ́run ń jẹ́rẹ̀ẹ́ àwa ẹ̀sẹ̀ ìsìnkú ẹ̀dá ìwádìí ẹ̀rọ tó àjò. Mo yóò gbàrà lé ọ̀nà. Mo yóò gbàrà lé ọ̀nà. Àmọ́ kí ẹ bá ti sọ níbi àwa fún ọ̀sì kọ́kọ́ ní àkẹ́kọ̀ọ́ lè yá. Ìtọ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni bá ti wo olùdókòtò náà lọ lọ́wọ́ àlágbọ́nà olùwàkílù. فلما أعطوه موثقه كما أنتم موسى أنا جرب رمضان ọ̀rọ̀ àdéhùn náà ni náà lọ́dọ̀ ìtòtò wọ́n aláàbàjúwà nípa lórí ìjẹ́bí ẹgbà ní àkókò àṣà àfàmìlì kéde ẹ ọmọ òwúrọ̀ náà ṣùkọ́ alẹ́ yóò fara ìjẹ́mà àjẹ́lẹ́ ìjẹ́kọ́ lẹ́yìn ọ̀là ọ̀pọ̀ àná ọmọ ọ̀là àná kúrò so fnc sáfẹ̀ kan fi ń gba pé kájọ kájọ mẹ́tù káàtó gba kí tẹ́sí fi wà mẹ́ ká fi eré ti tẹ́ǹpù tọ́sí ká fi eré ti tẹ́ǹpù tọ́sí tó káàtó mọ̀ pé bàbá ọlọ́pàá tó wájú wà kí ìlú kọ́ èyí bàbá náà tó ti dára àwọn ọmọ ọdún tó lè wà kí ìdílé jẹ́ fìwé ẹni tí mo wá mi àmọ́ tó lè ní tí mo ń gbé fún ẹni tí mo ń gbé lè lè fún mi ṣọ́ọ̀tù àwọn tí o fà á lé lọ ọ̀lẹ́yìn pàtó àwọn títí àdúgbò àtọ́kọ́ ọlọ́run á kì í agbára máa fi ọlọ́run tó wọn àwọn pàtó lè gbé lọ́kọ̀ àṣọ àtọ́ na ọlọ́run ni wọ́n fi àyàwó rẹ̀ kúrò ìtàn wí táwọn kékeré wí sáré ìfẹ́ mìíràn wọ́n ní wọ́n èrè mìíràn wọ́n lára ìgbà mìíràn wọn ni wọ́n pàṣẹ tó ya wèrè ní sùúrù nǹkan kan wà ní òun jọ̀lẹ̀ wọ́n ní wọ́n ló ti pàwọ́ ní ìpàdé tó rẹwà o ìpàdé tó rẹwà gbogbo àwọn o wọ́n o sọ̀rọ̀ bá ń sọ fún làwọn tó o sùúrù.

oòrùn tó yọ òòrùn ẹnu orí kọ́nà álámù alẹ́ka ìyẹ̀bí sọ́dún kàmínà yàkùnrin àwọn ọlọ́wọ́ bá kọ́kọ́ kàn rẹ̀ ń hmm? fún pẹ̀lú pẹ̀lú sáwọn تبديل حتى ربي وقل نستعجل فأخذ المعروف ورغم وعنده عن منصوص الكلام ọlọ́run àwọn ilé ìsọ́gbọ̀n ìṣẹ́lẹ̀ ìgbà tí a bá tí gbogbo tí a ṣe ìgbà ìlà ìyá ní ìjọ láti lè lóṣù pẹ̀lú ìtọ́lọ̀ ọba ní ọ̀sá ẹ̀yọ́ ìsọ́gbọ̀n ọ̀sọ̀rọ̀ ẹ̀wà ìwọ́wọ́ lórí ìpẹ̀lẹ̀ ọlọ́run kó má fi sùn ní kẹ́kọ̀ọ́ àkẹ́rẹ́ sùúrù ìjọba sùúrù So, ọlọ́pàá ní sọ́ọ̀bù tí ó jẹ́ ìlú jẹ́ sọ́bùrọ́n jẹ̀mí ní àjọ pàdó àjọ ìgbé irú kàmẹ́ta láì ọlọ́pàá ní jẹ̀mí ìlú a ní asọ́bùrù ìgbé sùúrù rẹ̀ àyẹ asọ́pọ̀ ìgbè àmójúkò tó rẹ̀ àyẹ àlàájú ìgbè ìyàn lórí ìgbèpa ìyàn ti tó rẹ̀ wọ́n ní kí ẹgbẹ́ ìsìn ìjẹ̀mẹ́lò ìjẹ̀mẹ́lò ìjẹ̀mẹ́lò ẹni tó máa kàn rẹ̀ ó lè fi jẹ́ àkọ́dún ìjẹ̀mẹ́lò gẹ́gẹ́ bí àlàyé àkókò ṣe lò ìlànà ìṣòwò àlàyé àkókò ṣe kó àwọn ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ rí ọ̀pọ̀ òun àánú sọ́kùn ìṣẹ̀lẹ̀ ìṣòwò kò lè wà ní pé sọ́kùn bí i àṣàkùn tọ́gbù là ṣàkóyá sùúrù sí ìyẹn ní pẹ̀lú ọlọ́run kéèlò wá pọ̀ sí nípa ọlọ́run ọmọ fẹ́dà. èyí ọlọ́run bá ti kẹ̀kẹ́ yìí lórí àtẹ̀yìn lọ èyí ní sùúrù àmọ́ ò wá pọ̀ sí nípa ọlọ́run fún ẹ̀dá rẹ̀ tí mo kàn ní wọ́n lè tó gbé ẹ̀rù lọ́wọ́ ọlọ́run ọ̀pá fún ara rẹ̀ ló ti ṣàpá yóò tó kọ̀ọ̀kẹ́ lọ́wọ́ sí ìlànà àṣùn lọ sí ọ̀pọ̀ òṣèlú ìlú lọ. ìbànújẹ́ èrè tó fún àti gbogbo ara rẹ̀ àti ìbànújẹ́ tí ò fọ́nká ọ̀dọ́ ọlọ́run ni mò ń mú

ọwọ́ mi wọ́n ti ká ẹni tí ó ń bá ilé ayé ló bá wọn ẹ̀gbọ́n ìyá àti ẹni ló bá wọn. ǹjẹ́ ẹ̀mọ́ tó ṣe fẹ́ tí wọ́n wá fún ìjẹta ló rẹ̀ sí ilé ìjẹta láti ìjọ wà lọ́wọ́ lọ́wọ́ ọwọ́ ọ̀fẹ́ tí wọ́n ti ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ tó bí yóò lò ó so وجود الفقر فإذا أردت ألية فاصبر لها كالبقرة وكالكركم فاصبر لها نسوء فدوله صبرا كريما إنه بك أعلم ní sùúrù sùúrù alápàlẹ́ ilẹ̀ tó wà tó ń lé kò kò ní kò kò rí kò ní pariwo ọlọ́run fẹ́ da ẹ̀ ọlọ́pàá mọ̀ torí ìgbà àṣàkẹ́ owó tàbí lẹ́kùn ní àdàmọ́dé ìnáwó tí wọ́n bá lọ kọ̀m̀pléǹ tó máa lórí adam tó ń lójú ọlọ́run èyí ẹ̀ kọ̀m̀pléǹ bọ̀kọ̀lọ́pàá mi lóòrùn bẹ́ẹ̀ gbọ́dọ̀ sáàpù láti bá ìṣe ìyẹn òkàpé náà ní ti lẹ́sìn. àwọn ọmọ bàbá bẹ olùdókòwò wà ní lẹ́sìn náà tó bá ìṣe àwọn wọn làwọn pípẹ́ ìlú náà àwọn tó lè sọ nínú wáìnì wáìnì ìgbà ṣàkàwọ́ ta ìlànà àtàwọn ìnáwó تشكر رحيم إلى الذي لا يرحم ìjọ tó bá tẹ̀sẹ̀ níbi kọ̀m̀plé ọlọ́run ọba lọ́sọ́dọ̀ àlẹ́dẹ̀ adam ọlọ́run ọba ọba wà ní ìfòlò kọ̀m̀plé rẹ̀ lọ́sọ́dọ̀ àlẹ́dẹ̀ àdáfà ha tẹ́sùkọ̀ rọ̀hìn ìlànà ìlà àyàràhàmù tẹ́sùkọ̀ rọ̀hìn màlúkà ìlànà àyàràhàmù ọlọ́run oníkẹ̀ ló kọ̀m̀plé kọ̀m̀plé rẹ̀ lọ́sọ́dọ̀ àlẹ́dẹ̀ wọ́n ní asọ́bùrù ìjẹ̀lẹ̀ yìí sọ́bùrù tẹ́lẹ̀ sọ́bùrù ìjẹ̀lẹ̀ yìí kò ní asọ́bùrù ẹlẹ́bi aṣáàtúwà bá èèyàn ní kàn pé nípa ọlọ́run ẹ̀yà àmì ìlú kàn pé ọlọ́run bá nípa ṣe àwọn tó bẹ̀rẹ̀ àwọn àpáta àwọn òṣùwọ́yà èyí ń jẹ́ pé kéèyàn ní sọ́bùrù ìjẹ̀lẹ̀ yìí olùkọ́ kọ̀m̀pléèn lára nù. kó o kọ̀m̀pléèn bọ́lọ̀ nù bọ́lọ̀ nù bẹ́ẹ̀. kó o kọ̀m̀pléèn bọ́lọ̀ nù bẹ́ẹ̀. tó bá wọn kan gbé tó lórí àwọn jẹ́ mọ́tò àwọn kan òun ni wọ́n wá ní a ṣáàkúwa àbíbí àyíkú lọ́gbẹ́ àti mọ́tò ní ẹ̀dọ́ pé ìlera wọn ni wọ́n lè ọlọ́wọ́ ọlọ́run wà ní ìbẹ̀rẹ̀ ìnáyà lọ́gbà ìbùnáyà lọ́gbà gbogbo ọ̀bẹ yẹn kò sí ọ̀bẹ lè rè lọ́lọ́ bẹ́ẹ̀ bá ti kọ̀ sí ìbúlọ̀ rẹ̀ fún bẹ́ẹ̀ ìbò rẹ̀ ẹ̀sùn wà tá a rọ̀ rí òun náà بابا يحضر إبناء أشهر فيه وحرمه إلى الآخر نزول بين الأريان gbogbo tí ẹ bá fi bẹ́ẹ̀ gbogbo tí ẹ mọ̀ sí kí ẹ sọ̀bọ̀ lọ ẹ bá ti wá tó lè lẹ́yìn ẹ fẹ́ ìfọ́ rẹ̀ náà àmọ́ kí ẹ máa fi ọlọ́run ọ̀pá kí ẹ máa kàn sí ọlọ́run ọ̀pá tó lè lẹ́ sọ̀tọ́ ìjẹ́lẹ̀ sọ́gbọ̀n tó lè kó fi ṣàkóà. àwọn tó sọ pé tọ́jú ló ti sẹ́sà kò ní ta án kò ní tọ́jú ìṣẹ̀lẹ̀ tó aláàjù ìjẹ̀lẹ̀ ibi wọn ní kìnìún ẹ̀kẹ́ ìgbọ́nà ọwọ́ ìjẹ̀lẹ̀ náà tó dáa òun ni aláàjù الذي جاء تاما خصوصا قبله kèdè lẹ́yìn ìgbà tó ìlú lọ́yìn ẹ̀ka lọ́yìn àwọn akọ́lọ́dì rẹ̀ ó dẹ̀ yẹn sí èyí ti ṣe àti ìsìn bọ̀kẹ́ ní gbogbo àgbà máa ń ṣe lọ́lọ́lọ́lọ́ láti lè àkéèdè lẹ́yìn àdáyé ìjẹ̀wé kan wá ní àtọ́kù ìjẹ̀wé àbójúkú ìjẹ̀wé ní àtọ́kù àlẹ́bí لا حساب معه وتقول أفيروا وعبلوا من ذلك الصحوة وتقول أفيروا وعبلوا يوكا تنسون الأولاد هنا يوم القرآن يوم القرآن أئلة الأكثر يوسف قال أنا يوسف والآن وصلى الله علينا قال الوضوء بعد تقريبا عليكم اليوم لأن لو ما علمت تكون مخطر جميل الله سبحانه وتعالى تعالى كتاوة تعالى تستطيع إليك لونين واصل على ما يقولون واهجرهم أجل this rule is about one power in at where is my this is all today. Ọlọ́wọ́n wọ̀ sáńdé wà ní ilẹ̀ àpọ̀ tẹ́lẹ̀yà pẹ̀lú àpọ̀ mójútó àti pẹ̀lú wọ́n ló ká bèjì náà ó lè ta. Àwọn sáfẹ́jáde yàrá ìrọ́ sáfẹ́ máa ń lẹ́yìn ìrọ́ sáfẹ́ máa ń lẹ́yìn ọlọ́run bá lọ́wọ́. ó lè ní àwọn àwọn tó ṣe pé òní kankan ti lè kankan gbádùn lọ nígbà tó ti lé ayé wá pé kò ní pẹ́ṣọ̀ ló bí ẹran o bí ẹran àjẹrẹ bá mú pásítọ̀ kankan bá sọ́mọ́ tán àwọn òní náà àwọn èèyàn bá lórí ká nǹkan yẹn. ìlú ilẹ̀ ìlú ọmọ ìlú ìlú ọmọ ní táàbù ìlú lọ́wọ́ wa lára bí ìlú ọ̀pọ̀ láti ti dá inú súrà yìí lábẹ́ ọ̀rọ̀ rẹ̀ tó bá pa àwọn kèfèrè lọ́kà wọ́n wà bá láyé lọ́wọ́ bẹ̀rẹ̀ ìṣẹ̀lúkà ní kọmílẹ̀ nígbà tó bá wọn ọba tó fẹ́ wọ́n yà kó pẹ̀lú ikú lè ní àmà ẹ bá tó súrà yìí ọlọ́run ọba wá fi àlẹ́yìn ìwé àlẹ́yìn ọlọ́run ọba kan àti tó wọ́n jù ọ̀sán náà ìdíkùn رسولا شاهدا عليكم كما أرسلنا إلى الأرض رسولا فعبر الأرض رسولا فأخذناه أخذا ومنها أما òjíṣẹ́ kan láti ní òjíṣẹ́ tí ó jẹ́ ìròyìn lórí pé yóò mójú tó kẹta abẹ́rẹ́ sí gẹ́gẹ́ bá Ìràwọ̀ wá yapa àti òjíṣẹ́ náà, àwọn àgbà lórí nígbà gbogbo ilé àtẹ́rẹ́. Bọ́kọ̀ bá ti dákọ̀ ní sàtìfà, bẹ́ẹ̀ náà lálẹ́ bí àtàwọn kìdìrí lókà. Ọlọ́run á ti tún. Ọlọ́run ó sì máa dòwe lọ́dọ̀ tó lè láàmú bẹ́ẹ̀ lọ ìtàn jọ̀dá ọlọ́run ọ̀rọ̀ náà sọ wí sọ́dọ̀ tó kọ́ nígbà tí ìgbà kan náà rẹ̀ ọlọ́run ní kàńtàrọ̀ ní jẹ̀nẹ́ẹ̀tì wa òyìnbó وزروع ومطار كريم ونعمة كانوا فيها فاكهين كذلك وحرمناها قوما اخرين فما بعد فيهم السماء والارض وما كانوا مضرين قال الله يبكيكم فوالكم فرق من جنات فوق يوم يدرون وسكانه لا وكان يسوع ìlọ wọ́n lò ó àtàwọn kásá gbé wọ́n máa kọ́ ọ̀rẹ́ ìkẹrí àtàwọn ààyè tó gbé tó láì tó wà ní tìfù wà láàmà sí àtàwọn gbádùn láàmà ọ̀rọ̀ pé ní ìmà wà láàmà sílẹ̀ ó lè láàmà sí náà yára ẹ̀ láti láàmà ní pé àtàwọn gbé ìgbádùn ẹ̀ká tó kàn wàlá láàmọ́ àti gbádùn tí ó wọ́n kàánú ìyá pàtìlì ó ibẹ̀ ọlọ́run rẹ̀ lẹ́wọ̀n mi mi rẹ̀ tí ìsìláàmù tó àtàwọn tó lè tá a fáwọn tó nígbà tó ń pa wọlé n'ụwa. 他爸是有时候会有个看法，我在我的，你啊，这个我我们家的工作，让我是个我来，我我有大嘛，跟说感觉家里是被一家人干，那是干，也了，他们也不是不卖的，那是台湾的了。 tẹ bá bù kẹsí ẹsẹ̀ǹfà ìsìn bí ìyọ̀lẹ́ ní ọmọdájẹ́dẹ́ lẹ́nu ìyọ̀lẹ́ á ah, ọ̀la ẹ̀sùn ọlọ́run káàkiri gbàdúrà gbogbo agbára lẹ ní láàárín àyè ẹgbẹ́ yóò wọ́ tutù tẹkinọ́lọ́jì àti ọ̀rọ̀ pé ká mọ̀rọ̀ ní ayé nìkan lè fún ní ẹranko nìkan ló kù tí ó bá fi o ìfúkìsì ìgbésí ayé òfin ọlọ́ ao lẹ́yìn àtàwọn ilé ẹ̀ka o tí wọ́n sáṣe jẹ́ láwọn òfin lè gbòkó sí dẹ́ àtẹ̀síṣòfin àtẹ̀síṣòfin ló fi ìfúkìsì o lọ wọ́n náà èyí fún é ẹgbẹ́ ìyẹn fún é ṣùgbọ́n tí ẹ̀yìn ọba àbílẹ̀ tó wọ́n lè ẹ̀wà o ọdún tó lọ pé mo dẹ́nu àwọn ohun àti màtájú ẹgbọ́n gbogbo àwọn èèyàn tí sáì tó ń bá gbọ́n tó rẹ̀ obìnrin ṣe màtàkì ẹgbẹ́ gbogbo igbó ìjìnlẹ̀ ẹ̀ẹ́sì ní ẹgbẹ́ ẹran tó lé ní ìjẹ́ lókè èyí tí tó fi mọ́ màtàkì ìjẹ́ ọwọ́ ń sọ lórí ẹ̀rọ mi sa àbájá ní ìwà tí kò lè bàbá gba ẹ̀ ní kí ni wọ́n tó wá kọ̀m̀plé àwọn eléyìí bákan náà ti àwọn ọ̀gbẹ́ni máa ń àwọn nígbàtà àgbàlá wọn àwọn ìjọba wọn àwọn máa ń sọ àwọn ìjọba wọn ọ̀gbìn ló bàbá rẹ̀ gbogbo tiwọn náà ẹ̀dọ́ nílé pleasure pleasure lẹ́yọ́ tó máa wọ ìwé ní náà ọdún ìwé ká ní ayé kíkàkà ní ìgbádùn ọ̀lẹ́ni méjì ìgbádùn kan wá ń kọ́ ò wọ́n kò bá lè sọ́ṣà bẹ̀rẹ̀ because ẹbí ìgbádùn ìgbàgbọ́ onígbàgbọ́ kan kò lè láti ìwé òun wá ń kà ní olóògbé ìlú nọ́mbà nọ́mbà ìgbàgbọ́ fún wọn fáńtásì pé ìta fúnká ṣe lè gbà kọ ẹgbẹ́ ọjọ́ ìlú ní lẹ́gbàá tó gbogbo rà ló ń mú ìlú tó ní orí kọ́lù lè bá ní ká kò mọ́ bẹ́ẹ̀ kọ́mọ wá lọ ẹ̀kọ́ máa lẹ́yìn orí àti ilẹ̀ ìgbà tó ti ṣe gbogbo tó bá tó ṣe lórí wà lórí iṣẹ́ orí ọlọ́run wá jáwá àjálù ọ̀dọ́ ìmọ̀ ìbọn sì ní ìṣẹ́ tó ń wèrè gbogbo ẹ èyí ó lówó yóò sọ fowó ra fún ẹ ṣètò àwọn wa lókè lè fi lè nǹkan tí wúlò bá tó bá lè bá sáṣẹ tó lówó ju nǹkan wọn sì wọn yóò sì wọn kèké yẹn bá kó ti fi gbogbo ọ̀nà tó fẹ́ fi kọ́lé. ẹ̀wá ni wọ́n sọ̀rọ̀ bàbá náà ẹ̀ẹ́n tí ó sọ bàbá ti la bàbá náà kọ́ ló máa ń rí ìgbà kọ́lá ìdí nìyà èyí lásán ìgbẹ̀sán ìgbẹ̀sán bẹ́ẹ̀ wá. ìlú ìjọba ìjọba ìgbà ìgbẹ́kọ̀ọ́ ìgbẹ́kọ̀ọ́ ìgbẹ́kọ̀ọ́ lè láàrín ọmọ ìlú kọ̀ nígbà tí wọ́n ní wọ́n ní lọ́mọ lára lọ́mọ lára èyí tàbí owó ìlú tí ń gbàdà lẹ́yìn àkàlẹ̀ lọ́jọ́ ìṣẹ́mà àwọn ọjọ́ wọ́n bá fi àjẹ́ ọlọ́dọ̀ ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀kẹ́sìkẹ́sì ẹ̀rẹ̀gẹ̀rẹ̀ sáàjì èyí wọn lọ́wọ́ láti ìgbéga náà lórí àwọn àtúnyàtọ̀ àfihàn lọ́wọ́ ẹ̀ńtẹ́ ló jẹ́ àgbàrẹ̀ tó tó báyìí lẹ́sẹ̀ lè mọ̀ mọ́ ọlọ́pọ̀ sọ pé yà ìyàtọ̀ ọ̀pọ̀ àlà kí ìrẹ̀lẹ̀ ẹ̀yìn àtọ̀ ìgbàlẹ́ àlejò ẹ̀yìn tó yà fọ́ فالحق يقول أحسن صلى الله عليه وسلم إلا كان في أعماق أعمال إيه؟ أولا وضع في بالقرآن والقرآن فهي الأخون على فاسنه وهذا قوله إن لدينا أمثالا والله سكت بعد شهر أنه لو رجع ما جعلنا سبلا وطعاما وفي أشياء وجد وجد يقول جهنم ويقول ذا غرفة ويقول يرحم الله ẹni tó fẹ́ ẹ̀rọ akẹ́kọ̀ọ́ sí tó kò lè gbé tó àárín ní ọgbọ́gbọ́ náà ó ti mú sọ òní ó ti pé ìdájọ́ ilẹ̀ pàá mọ́ ìyàwó òṣìṣẹ́ bá ti lò الآية يطعم عشو يقص بالبائي ẹnìkókè yìí bá àwọn omílànà omílànà lọ́wọ́ ẹnìkókè bá àwọn ọ̀rọ̀ tó wà ápùn yẹ dáàbò sọ́tì tí ó hàn náà kò ní lílọ ìgbéjáde wọ́n àtàkàtà ìyá ẹlẹ́sẹ̀ yìí nígbà wo ìyá yóò jẹ wọn yóò wọn kan tó kọlọ àtúwọ́ ìṣùbáàlù wàkàlà ìṣùbáàlù kàtí níjọ́ tó ṣe pé jákè ọ̀gbìn ilẹ̀ yóò ní pẹ̀lú ẹ̀kíkì yóò ní òkè náà olómi. Mo wá wá ní ìkàtà pé ilẹ̀ ń tẹ̀lé kàtí kíláàsì òkè tó bá wá ní yóò wá fọ́ tó bá wá fún yóò wá di ground lórí ìsẹ́ẹ̀tì lórí ilẹ̀ tó ṣe pé yóò wá ní ìfún ìpẹ̀sẹ̀ kọkà láì wọ́n dà ìdá ìgbòrò ó kàá sì bá òkè yóò wá di kàdé nígbà nǹkan tí ó kọ́ ọ̀rọ̀ rẹ̀ tó dàbí yìí mọ̀lílá nǹkan tó wà dà ọlọ́run ìlà ọ̀nà ìdíkò ọ̀tún láṣà ìrìn àríkò kama ọ̀nà ìlà àwọn àṣìlá àwọn àmẹ́sọ̀lá ọ̀sán òṣìṣẹ́ kan tí ó jẹ́ ìlú iṣẹ́ tí ó sì jẹ́ ìlú ọlọ́run ọba yóò mú mẹ́sẹ̀jì fún ọba àfòyí kẹta ìṣẹ́mọ́tẹ́lá àwọn àti lókè ìṣẹ̀lẹ̀ sọ́dọ̀ àwọn fáàtọ̀ àwọn òfìsúrú àwọn ìyá àti òjíṣẹ́ tààmùsọ̀rẹ̀ tọ́ta náà àtàwọn òbí àgbàmú ní ìgbàmú tó ń gbé ṣùgbẹ̀rẹ̀ pé àtẹ̀kẹ̀sì الكريم فكيف تتعبون إن كفرتم يوما يشهد لسان الشفاء gbogbo àwọn ìyá tó náà bá lóun ti ní ilé ayé bá fi tẹ́tí fi ha bí ayé ló bá wa kí ló yẹ jẹ ayé ló bá wa kí ló yẹ jẹ ayé ló bá wa kí ló yẹ jẹ kí báwo lẹ ti fẹ́ fi fẹ́ kà á kẹ́lẹ́bà ká tako ìyáwó mọ̀ báwo lẹ ti sọ́ra yín di ọjọ́ ìyá ọjọ́ tó fi jọ ìyẹn ti sáré olùdá ṣìbà ọmọ kékeré fẹ́rẹ̀ tẹ̀lé àti ìjọba sí wọn kó tó fi dànù yóò jẹ́ kó rí irú ìyá tó ní ọmọ kékeré ìléwu

Eu sou ọmọ kékeré tí ń kú de ṣí gẹ̀ẹ́dáwò fún àṣíà gẹ́gẹ́ bí gẹ̀ẹ́dáwò fún àbíyá ẹ̀hẹ́n tó ṣí bá dáwò àṣíà yóò sọ ọmọ kékeré gẹ̀ẹ́dáwò fún ọ̀pẹ́ bá bẹ̀rẹ̀ òpin ẹ̀bá ní ìkẹtẹ̀ ti pìrẹ́ ti ìyàjá quem àkéyí um bom ẹ̀ṣẹ̀ in kafin da za su yi lókòkòrò ìyàwó wọn kí lẹ́sìn pìrìdẹ́ǹtì ìyá ọjọ́ torí jáde ìjà ìṣúná nínú àwọn kékeré yẹn tí ó léwu ní ìjọ yìí àwọn ọmọ ìtàkùrọ̀ ẹ sábà mo fà mo fà yà nítorí ilé kúkúrú káàdà wà lóhùn. مقبول àdéhùn ọlọ́run ọba ọlọ́run ọba tó yóò ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ ìmọ̀ àti ìtàkọ́ ilé ìgbé ìrántí ọ̀ṣà àtà ọ̀rọ̀ ìlà àròbí ẹ̀tọ́ bá wù owó ọ̀nà lọ sí ọlọ́run ọba rẹ̀ ọ̀nà tó fi bọ́ tí ó lọ lọ́dọ̀ lọ́wọ́ ọba sódà ìsọ àti ìyàjọ́ tó lè ṣọ́nà ní kájúwà yìí tó bá lọ́dọ̀ sí ọ̀gá wọn pa ní pàtí àwọn kàkàyà àti àmẹ́kàtà tó Thank you. It's the next one.